بسم الله الرحمن الرحيم لله رب العالمين الرحمن الرحيم مالك إياك نعبد وإياك

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا ولي من أوليائه ولا صفي من أصفيائه سبحانه وتسامى أحمده وأثنى عليه بما هو أهله ولا أحصي ثناء عليه بل وسبحانه وتعالى كما أثنى على نفسي وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fọlọ́mọ bá tó ti wá ní mùsùlùmí atọrọ àlékún ìjọlọ àti jẹrẹ fanibi sallallahu alayhi wa sallam ẹnitọlọmọ bá rẹ láti bá a máa jẹ kẹ fún wa ìkẹtọlọ nítorí ẹran nàbí náà èmi àti ọlọmọsáàdì ká ní pèmbì kẹyẹ yà wà ní ẹnití wọn bá nàbí wọ aljanna firdaus wọlé àjẹ kò so rẹ àdúnsì àtìkò ìdúró ọlọmọ bá subhanahu wa ta'ala tọjá yìí pé abukọ lánàá fi àmàrinà bàkìyà. إلى أن نرجع إلى هذا المكان في هذا اليوم الموعود tuntun jáde padà síbi lẹ́yìn gbàtà tó jọ túká ní ìjẹjọ níbí báyìí ọ̀pọ̀ ní fọlọ́wọ́n ọba náà àtúnwá dúpẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá báyìí kí wọ́n ń kọlu ara wọn lọ́tùn lósì wípé ibi tá a láàfẹ́ lọ dàrú yẹn ọmọ òkú five minutes tá pàdé ibi tá a wí tẹ́lómi ó tún wá máa kájú bọ̀ wípé ẹ sábà ń bẹ lọ́hùn pé kí ọ̀pọ̀ni fọlọ́ wa ti pé àìmọye ẹnìkan sí kejì láti kọlu ara wa lórí pé à ń bọ̀ wà gbọ́rọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala àdúgbò tó lọ́wọ́ bá jẹ́ àwọn ànúrú èèyàn bẹ́ẹ̀. bákan náà àtúgbò lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ́jà wípé dáadáa la fi ń lọ́ra wa wọ́n ti fi lọ́lùmí ìdarí lónìí wípé wọ́n yà ìní akáwárí o sábà rí àlèrí lágbájá pa torí àwọn tó tọ́ka ayé sọ́dọ̀ mi wọ́n mojú ọ̀nà ọ̀pọ̀ni fọlọ́wọ́ bá tí ò sí àwa báwọn. bákan náà nǹkan tí à ń bá lọ á padà sọ̀rọ̀ díẹ̀ ṣùgbọ́n káàkọ́ ti tẹ̀síìrù síwájú gẹ́bí àdéhùn láìláìlọ́lá. à ń bá àwọn àlámọ̀rí kan lọ ní ìjẹjọ́ àti ṣáájú ìjẹjọ́ náà ṣùgbọ́n akutọ́kọsọ náà ọba bẹ́lọ́n kó jẹ́ kí nta máa sọ ìka máa sọ pẹ̀lú ìkíláàsì àwa dáàgbọ́ náà ká bọ̀ bìlì ìkíláàsì kọ́ wá jẹ́ kí iṣẹ́ wa kọjá mùtàkọ́ balà ìndà wọ́wọ́ àlàdá àlìkà fọ̀díìlì ámìlì ìlmì àwọn àfa ọlọ́run fún wọn ní òye àti ọgbọ́n láti lè bá àfi máa so ẹ̀sìn rẹ̀ mọ́lẹ̀ àwọn tó lọ bá wá ṣe bá ń fún ọ̀dà á pọ̀ kí àwọn náà máa bá tọrọ ìdúró ṣinṣin nígbàtà adínú alukur'an a ní pé kur'an bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilahi rahman rahim a sàlàyé hukumu basmala yìí fún wa wípé kí ni ìdájọ́ rẹ̀ ṣé àyà kanú alukur'an ni àbí àyà mara fatia ni àbí wọ́n mú wá láti lè bá a máa jẹ́ fásúlù bẹ́yìn náà sọ̀rọ̀ tẹ́yìn a sàlàyé gbogbo eléyìí. àwa ní kílọ̀pù àti òfin fi a'udhu billahi minash shaitanir rajim bẹ̀rẹ̀ kur'an a sọ ìdájọ́ eléyìí wọn náà. bákan náà a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ṣé a máa wí ká tó bẹ̀rẹ̀ irun tá a kọ́lá máa wí ṣé isti'aza wa lórí irun lil qira'a ni aw lis salat torí pé a fẹ́ kí ó nùrún ni àbí torí wípé a fẹ́ wà sọ̀rọ̀ kó n di ṣèitán kó má bàa rí irun wa dàrú a sàlàyé ń pa eléyìí kí ni ìdákẹ́jì èèmàdárí níbi àwọn òṣìṣẹ́ ṣètọ́rọ̀ yín àti bísí náà rọ̀rọ̀ sí nípa bọ́lọ̀ ń ilé ayé wípé ojú méjì ilé ayé ó nì ntí ó dùn bẹ́ẹ̀ àti ntí ó korò bá a ṣe wá sọ̀rọ̀ àtẹ́lọ́dún ẹ̀ntì ìbá ogbó sẹ́jẹ́ a padà sọ́dọ̀ ta ni o ẹ̀ntì méjì nǹkó dùn. wàllá bákan náà bóun láti ṣe ìsìnbátu aljúdù lillahi lẹ́bí huwa jawadun mínú ìjúd ọlọ́run bàtọ́ jẹ́ pé òun lọ bọ ọlọ́rẹ ọdún rẹ ti wá bóun láti rí ìjì ọ̀rẹ́ ọlọ́run bàtọ́ tẹ aláfàyọ nínú a'udhu billahi minash shaitanir rajim àtàlàyé eléyìí náà láàkín síwájú ká tó máa lọ síbi àwọn nùkọ́tù mi àti àwọn kan mi ta fẹ́ ṣe. ولقد جاء من حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه وارضاه والحديث مخرج في السنن من الترمذي باسناد حسن قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها ولا أقول ألف لامين حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف النبي صلى الله عليه وسلم من حديث عبد بن مسعود وهذا الحديث جاء من رواية أحد كبار التابعين واسمه واسمه محمد بن كعب الضبي bàbá yẹn dáadáa ni lára àwọn tó jẹ́ wípé kò rí ànábì ṣùgbọ́n ó ó rí àwọn tó rí ànábì ọ̀pọ̀lọpọ̀ àdìsí wà lọ́dọ̀ abdullahi bin abbas ọ̀pọ̀lọpọ̀ àdìsí wà láti ọ̀dọ̀ abdullahi bin masiudi náà ṣùgbọ́n gbogbo ìwáyà rẹ̀ lọ́dọ̀ ubayi bin kaab al-wasitani ẹni èèyàn dáadáa ni lára àwọn àfáàtì àmọ́ kọ́yàn kéwú ní n'ime ló náà wà wọ́n wà mọ́tàlá tiẹ́ ń kọ́rin lẹ́kọ̀ọ́ náà jọ kan pásítàkọ̀tò àlẹ́ ìsàkó wúwà wàjà má àtùmá bẹ́ẹ̀ lọ́n bá ní kí àjàbí tí wọ́n yà lù wọ́n wà máa ta wà dátàlá bàbá yìí wà fúnjọ́ náà àtàwọn èèyàn rẹ̀ kú títí fi dọ́dọ̀ wa. ṣùgbọ́n tá a fẹ́ fàyọ̀ ni pé ànábì ni ẹ ń bá sí kan nù Qur'an tọ́jọ́rọ̀ ọ̀nà yìí yóò mọ̀ ní ládàá mẹ́wàá ṣùgbọ́n o ládàá tún wá sọ pé ní yìí ẹ má ti ka ara kan nù Qur'an yóò ní ládàá kan ládàá tí mo sì ń wí pé ládàá kan yìí mẹ́wàá ní ládàá kan tó yẹ ń bá ti dáadáa kan ládàá mẹ́wàá ni yóò ní eyín tó kéré jù lọ sí olóore thirty forty ju àìmọye lọ. Thompson wa ni ẹ sì wá wo tẹ́ ẹ bá ka alif lamin kìí dára ti kan o. Láàkín alifun harfun tẹ́ ẹ bá ní alif ara ti kan wo fi si fún yín dáadáa kan lẹ́sìn yẹn lára mẹ́wò lára mẹ́wàá. Mímun harfun láàmùn harfun fàmímùn harfun. Jọ̀sùn láàmù bẹ̀ náà ara ti kan ni ládàá kan ni tọ́jọ́ mẹ́wàá. wọ́n mi gbé tí èèyàn bá sọ pé alif lamim ládàá mélòó nù ládàá táàkì bisimilahi rahman rahim arafi mélòó ní bẹ́ẹ̀ arafi nineteen àwọn akẹ́kẹ́ ń bẹ̀rẹ̀ wípé tí òǹkà nkẹ́kẹ́ bá bára mu nígbà míì ọlọ́run ọba máa lò ní àwòsọ́ọ̀fù àwọn míì tó bá jẹ́ kó nǹkan àwọn ó déédéé nǹkan nínú àwọn tó ọlọ́run ọba ti sọ iná nineteen náà nàá náà àlẹ́ yìí ha kí sàtà tẹ̀ ń sẹ́nu nineteen ìlọ́kọ̀tà ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn máa ń fi ṣe pẹ̀lú basmala bismillah bismillah rahman rahim kéèyàn bá wá ka bismillah rahman rahim tọkọtọ bẹ́ẹ̀ ara fi mélòó nù nineteen ládàá mélòó nù one hundred one ninety new أفهم العصير تبي أنا في روان بندي أعوذ بالله من الشيطان الرجيم نعم ملو نعم أنا في روان بندي أعوذ بالله من الشيطان الرجيم نعم أعوذ ẹ mélòó ni áàtì mọ́mẹ́ nam ẹ twenty eight thirty eight twenty three. Afa Abu Abdullahi ṣé twenty three ni mẹ́mẹ́ ẹ twenty three téèyàn bá sọ pé a'udhu billahi minash shaitanir rajim lárẹ́bẹ̀ ni ó ní ní twenty three yẹn two thirty. ta ló gbà ní wọ́n wípé ládé ẹ̀ ń bá sọ ọ́dún ẹ̀ṣẹ̀ tọ̀jú kò ju two thirty lọ. ó lè jù bẹ́ẹ̀ lọ àbí ó lè jù bẹ́ẹ̀ lọ. téèyàn bá ní a'udhu billahi minash shaitanir rajim kò ní ládàá two kankan torí kì sáyà nù Kùránì àtàlàyé ẹ̀ ibi mọ́ lẹ́nu yẹn. àlìtì ága kìí ṣe áyà náà. Kítúlẹ̀ rí wa. Nínú rìwáyà ìgangan, wà fi báàbí àtúrọ́pì àtàlhàdì. Oúnjẹ ọlọ́run ní من قرأ حرفا من كتاب الله فله به حسنة ولا أقول بسم الله الرحمن الرحيم ألف لام حرف لا إله تبدو البرد رواية ثانية إنه رواية مين ولا أقول بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب حرف أبي وان فونكوكا إن فونكوكا إن فونكوكا إن فونكوكا طيب أعوذ بالله من الشيطان الرجيم ألو يتكن يو في آية طيب واختلف اهل العلم لين بتا سو بي كانوا وافاني كين او اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم تاولا متاولا لقول الله تعالى فاستعن بالله انه هو السميع العليم تي بوا تشو تشو يي تي لا tó jẹ́ lẹ́nu ẹ̀ àwọn afa wa ni kéèyàn sọ wípé a'udhu billahi al-majid minash shaitani al-murid kí ni fúkúmù rẹ̀. هذه المسألة أكثر أهل العلم توقفوا فيها فقل قرر لهم أفاصلوا إليه سبين قد táwọn àfáàdì ni wípé nǹkan náà wò lè pé bíbí àná nǹkan ní ẹnba tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ọ̀dà náà ṣùgbọ́n àlè pé bíbí àná ni ṣùgbọ́n ń tọ́ da afẹ́dà ni wípé kó o dúró bí àná bí fi á ṣe ń salawatullahi wa salamu alayhi. tí àwọn afọ àbáwá ń gbọ́ àwọn nǹkan míì táwọn òyìnbó tí wọ́n bá ń gbọ́ yé tó bá ń sọ ayẹ máa fi ń tànà bí òfin ẹ̀sìn ká sọ pé lójú ọ̀nà. نعم، ojú kan الرجيم arrojim ó là ń أنا lọ níjẹjọ wípé ọ̀nà méjìlá àwọn afáàgbà tó fàáìlù nìyẹn bìmánà mọ̀pẹ̀rún ayé marjun ẹni tí à ń sọ òkú omi dandan náà wọ́n bá lù tí èèyàn bá jẹ́ marjun lọ́dọ̀ lárúbáwá a máa túmọ̀ ẹ̀ ń tẹ́ ń sọ pọ̀ lù a sì máa túmọ̀ ẹ̀ ń tí wọn ò sọ̀rọ̀ ẹ̀ dáa. apá kan ní rọ́ọ̀jìmù ni òǹgàn yulqi fi qulubi du'afai al-iman al-waswas ntí ọ̀dà ni ọmọ akíkẹ́ ní àwọn èèyàn òǹgàn ní ọ̀rọ̀ ọ̀dà máa kìíní yẹn òǹgàn rọ́ọ̀jìmù tí yòókù jù sí yẹn lẹ́mìí ṣùgbọ́n nǹkan dáa ni wípé òǹgàn lẹ́ntì ń gbé ṣépè òǹsì lẹ́ntì ń rọ̀ tó ìgbìlẹ̀ lọ́wọ́ bá sọ́ọ́ àti ó yẹ wá wípé gbóná ṣèitán wọ́n lè lò fẹ́yàn wọ́n ti lè lò fẹ́ranko wọ́n ti lè lò fún kíni o alìjẹ̀nà àtàlẹ́yìn òtún kíá à ń so pọ̀ padà ní o. àwa ni bismillah arrahman arrahim. اختلف أهل العلم في اسم الله الأعظم ورقة ما فاتن ó kọ́ náà bá tó tóbi jù ṣùgbọ́n bísímìlá apá alifu rẹ̀ àbí hamza hamza tó lè wá sí ìdí máa bẹ́ẹ̀ bí ismu apá hamza yìí hukumu rẹ̀ òní wípé àmọ̀ wàsọ́lá rẹ̀ ni kí ló tẹ àbí wàá kọ́ àpilẹ̀kù ní ní ìpè náà bá àpilẹ̀kọ́ náà tẹ̀lẹ̀ àpilẹ̀kù ní ìpè kí ló tẹ àbí wàá jẹ́ òǹkó mi bísímì. ọ̀rọ̀ méjìlá àwọn afáàsọ̀ ń pa eléyìí ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé jíjẹ́ àlèfù yẹn kú òǹbẹ̀ nítorí bá a ti sẹ́ ìfàp ọ̀dà òkò mùbáṣárọ̀ bọ̀bọ̀lọ́bọ̀sọ̀ àtàhálà ẹlẹ́ẹ̀kejì wa ni wípé lìkẹ́sọ̀rọ̀ ti lìtìrìmán nítorí pé gbogbo ẹni tí ọmọ lòkè ní yọ pọ̀ ju ọ̀nà mìíràn lọ́sọ pé ẹ̀kọ́rọ̀ bísmì wọ́n wá fi àdìkùsẹ̀ lẹ́yìn bísmì rọ́bì nígbà tá a bá lè fẹ́ ka sọ́tún alákìtẹ̀kẹ́ lámàtó lẹ́yìn bá a fẹ́ jẹun á ní bísmì láì bá a fẹ́ gbé nǹkan kan á kó bísmì láì bá a fẹ́ kọ̀ nǹkan kan bísmì láì bá a fẹ́ bisimilahi rahman rahim apá kan náà wà fáà ní orúkọ ọlọ́run tó tóbi jù allahu náà ni. ṣùgbọ́n tó ń kọ́ mí nígbà tó tó wáá rí bíi tiẹ̀ náà ìbéèrè kan nù kí ló fà á wọ́n nítorí pé kò sí nkẹ́kẹ́ tí ó máa kú ò lára orúkọ yìí tọ́jà bẹ́ẹ̀ ìsìn padà sọ̀rọ̀ bàtàlá náà ni tí a bá ní allah a máa pé. أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم الله نور السماوات والأرض تابواني الله أمو علي أمو أمو علي كبرين أجاكو أصل نتمنى لله ملك السماوات والأرض تابتي إثبات علي كبرين تاجو كفو ملام بجيجي يودي wa ilahukum ilahun wahid bàbá tún já alifu bẹ̀rẹ̀ tá a tún já láàmù ẹyọkẹun tọwọ́ akun láàmù àti hàù yóò di lahu mulku samawati wal ard tá a bá tún já alifu tá a já láàmù méjèèjì tá a wá jẹ́ pé kókò hàù nìkan ilaha illa hu kò sí ìjàkadó dìkù ọlọ́wájú ọlọ́ ẹ̀yìn o ó kọ náà subhanahu wa ta'ala ìyẹn làwọn afọ àti mọ̀tò pé láàmù kan bẹ̀ tẹ́ ń pè ní láàmù mìlìkìyà láàmù kéyò lè pé nǹkan mìíràn tẹ́jà bá wá lo kíní fún rẹ̀ yóò sì tẹ̀ bẹ́ẹ̀ náà bọ́lọ̀ ń pè mí mo ní kíní yìí sì ṣèṣe pé mi mo ní ọlọ́run bá sọ́ọ́tà nìkan lónìí iná tó ṣe pé tó bá fẹ́ sọ nǹkan mí ìfọ́nà alukur'an tó bá ti rí pé yóò dùn ẹlòmíì nù yóò bẹ ẹlòmíì jẹ yóò wà á lọ láàmú wípé mi mo ṣe bẹ́ẹ̀ o lillahi mulku samawati wal ardi àníkápọ̀ ọlá ọla a ọlọ́run lónìí ìyá olùkù máa yàṣà ìtọ́ba wù ní dá yàhábù ni máa yàṣà wù ní ẹ̀ta ó lè sẹ́lẹ̀ oníjẹ́ pé kìkì dá obìnrin kan ní ọmọ bí ó sì lè má ń bí obìnrin kan wọ́n yahabu ni máa yàṣà òdòdó bàbá sì wọlé máa fún yàlọ́kùnrin ó tún wá tí obìnrin wájú torí ni ọ̀pọ̀lọpọ̀ ó tún tí obìnrin wájú aw yu zawiju dukurana wa ina ta tọ́ka sí wù wọ́n lè máa fún yàrá fún yàrá tóbi kọ́ máa fún yàrá papọ̀ ṣùgbọ́n gbọ́ yìí nǹkan wọ́n yẹ jẹ́ lọ́mọ yàrá wa kéèna mo sì wẹ̀ lómi ìkọ̀kẹ́ bọ́sẹ̀ yóò sì ṣe ládùn. ọwọ́ àlò láàmù yẹn kéèyàn ọmọ bá jẹ́ ipe ìpè tó bá pè ń sí mbẹ̀ kọ́ má tó wàá gbàgbà nídìínú ọlọ́run. ọba mu fún mùsùlùmí kọ́ máa pe ọ̀rẹ́ rẹ̀ sí bóbìnrin nìkan ní bàbá abigail gẹ́ẹ̀lì lóbìnrin èèbò àwọn àbọ̀ abúkẹ́ lọ́yọ̀ ń bò làbọ̀ abúkẹ́ wà nù kí ntọ́fẹ́ kò ní o láàmù yìí ó ń lò tó yí lọ lápẹẹrẹ àṣírí èèyàn bò ó ní kéwì ìwọ̀n ó sì níjọba ìka yìí ó sì pa àwọn èèyàn wá sí nítòótọ́ wọ́n wá dánú oúnjẹ tó lọ àwọn ọ̀rẹ́ náà gbọ́kọ̀ wá gbé nǹkan kan wá. nígbà kò dùpẹ́ tó pé òun fẹ́ fi ìdùnnú hàn spray man tí nǹkan fi máa ń fi kókò àjọ fi máa ń fi kókò lọ́ba da petrol sí mi ní bá ń fa sílé òun ó ní kí ló dé dájú àwọn ní sí wàhálà ìbílẹ̀ mi ni ńgbọ̀nyá lọ́ba tó kó o wá sún lójú gbogbo yìí kẹ́ẹ̀lẹ́ mọ̀ pé mi mo ní ní tó sì mi mẹ́sẹ̀. àwọn tí wọ́n á jẹ̀jẹ̀ ẹgbẹ́ rẹ̀ ò ní di oṣù wọ́n máa ra lórí mú wọ́n máa ra lọ́rùn mọ̀. bísí ẹni bá ta náà gbà mí àdánwò bò jẹ nílé náà pọ̀ ju tíyẹn pérò sí lọ. ẹlòmíì náà máa sọnù fámìlì bí àti sọ fún dáàdì náà o kó bá tiẹ̀ jẹ́ bá a lé bá tiẹ̀ wà kí á bẹ̀ pé tọdún la yí màdàmú nǹkan kò sì sí mi o mo fẹ́ jáwé ẹ̀ mọ̀ pé mi mò nílé ni o yóò rí dókítà tí wọ́n wo dájú o kí nìyẹn ìlọ́nà o kí ẹ wá di àdùkì àkọ́lọ́ èdè àwọn èèyàn wà ní ìgbàgbọ́. ọkọ̀ tí wọ́n fàyàwò lé lọ́dún lọ́ba dé lónìí à pé ní ah, bíyàwó mi náà bíyàwó náà ni ọba ti sùnra pa àtẹ̀tẹ̀ ó lóun ó dùn. wọ́n ní tí wọ́n ní ṣe bẹ́ẹ̀ mi mo ní gbogbo ọgbà tí èèyàn bá ti fẹ́ ṣàfihàn pé mi mo ní kinní ọlọ́run ó sì tẹ̀ nítorí pé gbọ́dọ̀ èmi mo ní tí ó wà máa já sí yìí tí ó máa já sẹ́yẹ ọlọ́run ọba nìkan ló ní. tábà wá gbàgbọ́ bá sọ́tà ń lónìí kí la wá ń dààmú káàkiri sí. a máa wá káàkiri ilé tasọmọ́jú gbẹdìẹ bàbá tí ń ra búrẹ́dì hundred naira tẹ̀ wá gbé fóònù náà bí fi wá fẹ́ soso lè lọ́dọ̀ rẹ̀ ó náà wá ń yiri ẹ̀ wò nígbà yàrá náà òun jẹ́ àbá wá gbé fún wa ó ń jọ lójú sí nǹkan rí bẹ́ẹ̀ rẹ̀ ní òṣèkùn rẹ̀ èèyàn wà á fi ilẹ̀kùn ẹni tọ́jọ́ wípé wà bá búkà máa dànù lílì jù ìyá man wà bá búkà máa dànù lílì jù ìyá man. إليه يقصد العبد طريد إليه يقصد العبد طريد إليه يقصد لعبده الطريد أبا أبا قصدت إلى ملوك نعم نعم قصدت نعم. حسنا نعم نعم ó ń pé kò sọ tú iná ní ìmùlù kíni kò lè bá sí ẹ̀ẹ́kọ́ sọ tú iná ní ìmùlù kíni kò lè bá sí. عليها حاكب حظ شديد عليه عليها حاجب فض شديد عليها

Ọ̀sọ́tú ìlẹ́lẹ̀ mùlúkì mi kò lè bá bẹ́ẹ̀. Ìwọ bí mo ti ń bí ìyá nìkan kan wọn. Àlẹ́yà àdìbò fáńdò ṣẹ̀dídùn. Àlẹ́yà àdìbò fáńdò ṣẹ̀dídùn. Ẹni bò ní tí ìsúnmọ́lẹ̀ ẹlòmíì tí ń fi òpérù mi ké sírú ẹ̀ fún. Èmi gan fúnra mi yóò ti yé mi, ṣùgbọ́n gbàtọ̀ wá yé mi tí mo káàkiri tí gbogbo ẹ̀ dáàbò. mo wá padà mo wá ah, bá a búkà ẹnu ẹnukù wọn náà bá a bá a búkà kò sí jẹ pàdù mbẹ. wà bá a búkà. ẹnu ilẹ̀kùn jẹ wẹ̀ bá mọ̀ kó mbẹ. bá a búkà. ẹnu jẹ. bá a búkà. máa lórí yá máa. jẹ tí ti kú yàn kò sí ní tí èèyàn tí n bá nípò náà ṣe fún mi bí ẹ dàpọ̀ mo wẹ́kùn wá lórí ọjọ́ orí mi ni mo ti wọ bíi fifty báyà kí ẹ bá wá twenty kọjú orí mi ni o jọmọ pé ṣe é pé nǹkan ti ṣùgbọ́n mọ̀ náà tiẹ̀ tó bá ṣe máa dànù lílì jù. ẹnu ọ̀nà wọn náà bàbá tààlà ó wá ní ibi tí ẹ ti máa ń wà kùsà gbogbo nǹkan. yàrá mọ̀ ní ilé ìyá kìsùn làbùdù tọ̀rí èmi lẹ́rú táyé ti ti dànù tẹ̀ láwọn òní ìbí mi ìwọ tilẹ̀ ọmọ ẹgbẹ́ ní ẹ̀bá ni wò ní ìdìwọ̀n ọ̀ tún wá gbàtọ́ ó tẹ̀tẹ̀ yóò tún máa wá dá lọ́dọ̀ rẹ. ju ìgbà tó tún sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí yorùbá ti bá yànjà kèrè rẹ máa wọ́n ní ojú ojú àpà kèrè ojú ara bí yorùbá wá sẹlọ̀ sẹlọ̀ ìjọ lọ́n bá pàlẹ́ rúbáyì yóò tún wá dá ju bó ti rí tẹ́lẹ̀ lọ lọ́dọ̀ rẹ ẹgbẹ́ tó yàtọ̀ sí a. àrí lọ́kùnrin jàlálà ó kọ́ kejì arahman tahan. Allahu Allahu tá à ń sọ yìí. Ismu gangan ìkálàpọ̀ àlùyé yìí nípa pé ismu kí a máa tọ́kọ ismu lílára wa léèmù kókọ níbo ni wọ́n ti mú. Àwọn akọ́ta àfáà ni wọ́n mú láti di kíni o sùmú bìmánà ìlú níbi nǹkan tó bá ga. Tí ó tètè hàn báyìí sí yóò rí eléyìí nǹkan tó ga ni apá kan la láti bí símà ni bí àlámà àpẹẹrẹ díyàn fi máa dà nìkan mà ewu la wa múnu méjèèjì ẹ wá máa wè mọ́ ẹ máa wè tìǹbà tó àwọn afá àwọlé àwọn afá ọlọ́mùbá ni kẹ́ wọn rọ́ṣìmọ̀ lọ́wọ́ la máa àná àhíyá àwọn àmọ́wáta tí ọlọ́mùbá fẹ́ paralẹ̀ yéèyàn yóò sì má wọn ọ̀rẹ́ ọlọ́run lọ́ta wàlẹ́ àwọn afẹ́ ìsìn tí yẹn máa mú lọ́ta kèé ṣe takọ́mọ́jú gbẹ̀bí ẹni ń pè láàbá o kọ́nà lọ kọ́nà rọ̀ sólù sọkọnẹ isimu ẹwù gbàtí ó ń sọ àtọ̀tún dáyé tó ti dàgbò kankan tó ti mọ̀ pé nínú ọmọ rẹ̀ pé wọ́n máa jiyàn sọ kàn tọ́pẹ́ wọ́n máa jiyàn sí pé mo ní ẹ mú isimu àwọn tí wọ́n ní olówó ni ẹ máa wọ̀rọ̀ wọn o wọ́n ní farọ́pùnà subhanahu wa ta'ala mawsufun bil uluwi qabla wujudi وبعد وجودهم وبعد فنائهم أو فنائهم نعم بفتح فاء نعم فناهم بنباتا فناهم لتتا وبعد فنائهم nígbà ọba tó ti mọ náà ọlọ́run àwọn tí wọ́n mú wípé àlámọ̀ nìtumọ̀ ó kọ wọ́n ní tọ́jú àwọn ọ̀sọ́bẹ̀ ní pé Allah subhanahu wa ta'ala laysa bi mawsufin qabla an yakhluqa al-khalqa falamma khalaqa al-khalqa wa bada'u yasifunahu sara mawsufan wa ba'da an yumitahu jami'an wa afnahu jami'an sara ghayra mawsufin kama kana. àwọn ní ọlọ́wọ́n báyìí ìdá sọ pé sí màkì àlámà ló kọ́ ni wípé ọ̀tẹ́ ìròyìn ẹ̀tẹ́lẹ̀ kò tó di pé ọ̀dẹ̀dà ńgbà ọ̀dẹ̀dà tán làwọn ẹ̀dá wá dá màmí wá ń ṣe ìròyìn ẹ̀ nígbà wá ròyìn ẹ̀lú tó wá rí àti bóun ṣe ti á pa àwọn ẹ̀dá tán na náà tí ò tí ì jẹ ọ̀pọ̀ irẹ́ bìsì òun náà ń pé tí n bá pọ̀ sí ní ọmọ yìí mọ́ kò má ni ni yẹ̀wò tẹ́nìkan ò ní dáhùn níjọ́ tí ọmọ ló ẹgbẹ́ kan nù ẹgbẹ́ kejì nínú èdè lọ́rùbá kankan tá a bá wá padà lọ síbi tẹ̀sígìrù ismu a wà rí i pé sùmúwù àti òlúwù ohun gangan nìtúmọ̀ ismu tí ń ṣe déédéé àkídà alìsúná wal jamaa rí pé ṣáájú kọ́lọ̀ ohun tó dẹ́jà lọ́jọ́ bẹ́ẹ̀ yìí nígbà òtún dẹ́jà tán ọbẹ̀ ẹ̀yìn ni ní òtún sẹ́dà má ọbẹ̀ ẹ̀yìn náà fún mi. kọ́dìmù níbi sọ wípé qul huwa ahad Allahu samad lam yalid wa lam yulad nǹkan tí a fi máa da tí a bá dáa ma ọwọ́ amú méjèèjì wa èyí kí nǹkan kọjá nǹkan tí a bí tàbí kéèyàn tẹ́ ti ń bíyàn nígbà náà fẹ́ pìnrán bíbí ó ọ̀dà níbi Adam àríyá fún àdìbàbà ìyàwó Hawa ọ̀dà látara bàbá wa Adam ẹ ara kọ́mbẹ̀ àràbò níbi sẹ́dá ànábì wa Isa ọ̀fà látara ìyá rẹ̀ nìkan kò sí bàbá kankan tó súnmọ́ àwọn yòókù wọn o ìwọ ni di akọ àtàbò ìrẹ́lẹ́rìí bí nǹkan nu ntí wọn àti ọmọ wa lè bí sáyé ọwọ́ apọn náà mẹ́rin ẹnitẹ pé kìkì ọkùnrin nìkan ni ọmọ bí obìnrin nìkan ni ọmọ bí yọọkùn méjèèjì papọ̀ kò ní bí kankan mẹ́rin dín náà obìnrin ojú kọ eléyìí náà. láti gbà tó lóun ti wá dé bẹ́ẹ̀ ọwọ́ ajé mọ̀ pé ntí ó tún bá mọ̀ tí ó bá òun náà ní gbólóhùn pé ìlúwù ìbẹ̀rẹ̀ ti mú ṣùgbọ́n allah àti arrahman orúkọ méjèèjì wọ́n lájọ sí pọ̀ yàtọ̀ wọn bẹ láàrin arrahman àti arrahim ìyàtọ̀ ń bẹ́ẹ̀ àwọn nísìn ṣùgbọ́n allah àti arrahman méjèèjì ọlọ́run ò fi ẹnìkan rí. tí èèyàn bàbá jẹ́ allah. kọ́lẹ́tà lórí imú kò ṣeé jẹ́ abdullahi ni wọ́n máa jẹ́ tàbí abdulrahman bọ́lọ̀ ń sin nígbà tí sọ̀rọ̀ sáńtò kò fi rahman ròyìn ẹ̀ bilimu minina rọ́ọ̀fún rọ̀ṣímún káwájú gbogbo pàtí àbájú fẹ́ sọmọ lóko náà ẹ̀ fi abdu ti síbẹ̀ abdullah abdulrahman abdulrahim tá a bá wá fẹ́ mú kẹ̀kẹ́ nu ọkọ̀ náà tó hùwà ìtumọ̀ kẹ́sì ń bẹ tó ń wà o ṣùgbọ́n afẹ́ sọmọ bẹ́ẹ̀ àwọn afẹ́ ti ápù sí nǹkan méjì ọ̀wà àtẹlẹ alifu àti láàmù àkọ́kọ́ jápò mẹ́nà tábà wá jápò ó kọ́ kò sókò kẹ́nu ọkọ̀ náà tí ọmọ àtàbọ̀ mọ́nà sífà tí ọmọ kó ìròyìn kan nú tábà wípé aziz lọ́lọ́run ọba àlà ọba alágbára ni a jẹ́ pé azizu minhu lè rí zà ọba alágbára ni èyí tí sì ń jágbára ọ̀rọ̀ ẹ̀ ni ó ti máa wá. àwa ní sọmọ ní àzízún lẹ́yìn bàtà àti yọ adìgbà tí lásìkò káwá nítumọ̀ wípé táwa bàbá rẹ̀ bá ṣe sọ ní àzízún ìjọ abájẹ ẹ̀fẹ̀ ẹ̀kú ó lè lágbára títí kọjú orí wa nígbà abẹ́ torí ẹ̀ sọnù kọ́kọ́rọ̀ sí mbẹ́ kílẹ̀ rí wa nígbà táwọn ẹbí yóò kọ àwọn èèyàn padà tí yóò kọ àwọn èèyàn padà ẹnìkan Hakim Ibn Hizam lára wọn sọ̀hábà kámú ọwọ́ ó nìkan lẹ́ntì nínú sọ̀hábà riwaya mbẹ́fẹ́ bí alì náà bẹ́ẹ̀ riwaya bọ̀ ìfà lórí sábẹ́tà mọ̀júwà jọ́ọ̀fù kàbà gẹ́gẹ́ tí wọ́n bá tilẹ̀kùn kàbà nínú rẹ̀ ìsàlẹ̀ gẹ́gẹ́ ní ọbẹ̀ nìkan bẹ̀ wò hakimi náà bí bẹ̀ nígbà tí wọ́n ń kéjì gbogbo ọkọ̀ àwọn èèyàn tíjì ẹ̀kọ́ kò tíjì okọ̀ ẹni hakimu sì ló kọ rẹ̀ kò turukù ní márífà ìjẹ́ sì wá torí rẹ̀ sọ ọ̀tàdọ́ mọ́nà rẹ̀ gẹ́gẹ́ bí Abul Hakam wọ́n ń pẹ̀lú kẹ́ni Abul Hakam bàbá ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n wọ́n fi alifàtì yàtọ̀ sí wọ́n tún wá ní ìntí ọkọ̀ yẹn ń kó onú gan wọ́n torí ẹ̀ sọ tó táwọn yàrá jà ń gbà náà onímọ̀ adájọ́ láàrin wọn. igun kìnìún ọ̀yọ́ lọ nígbà yọ̀ ọ̀nà àbí wàá pèpè àá kí ló ti ń fi ń pè ọ̀bá ó ní ìdàkọ́lẹ̀ pàpọ̀ omi táwọn yàrá bá ti ń jà lórí nǹkan kẹtí bá ti dájọ́ báyìí gbogbo wọn bá ti yọ̀nú sí ìdájọ́ ọlọ́run ló so o ti bọ́ o ti lọ́mọ o lò ń lọ́mọ dakọ wọn ọ̀dàkọ̀ ṣùrẹ́yì ọ̀dàkọ̀ abdullahi tó dákọ̀ tó dákọ̀ àbí wà ní famani akubaruhun tá ń dàgbà dùnú àmà rẹ ó ní ṣùrẹ́yì hàn ní ìdá fa anta àbú ṣùrẹ́yì hàn máa jẹ́ àbú ṣùrẹ́yì ló fi jẹ́ pé nù sunna bí èèyàn bá ti ń bímọ tó bímọ lórí two hundred tí o gbé ẹ̀ jóbe ìjọba ti bọ́ ọkùnrin ọkùnrin wọn máa fi pè akutọ́lù nìyẹn nítorí pé sítìrù ń bẹ tọ́lọ̀ wọn bá dàgbà wo obìnrin nínú alukur'an ju ọkọ̀ ya Mariam lọ ó sì nídìí tó ń ti bí ọ̀rọ̀ zayidu àti ìyàwó rẹ̀ ti lágbára tó ọlọ́wọ́ dà pọ̀ ìyàwó rẹ̀ fọlá mọ̀ ọkọ̀dọ̀ zayidu mi náà wàtọ̀rọ̀ lìyẹ́ sùrọ̀ lọ́sọ̀tàlà lè hin náà bọ́lọ̀ bọ́ wá sàtàrọ̀ lórí obìnrin kí ó dà wọ́n ní sàtàrọ̀. àjẹpẹ́ ìtọ́rọ̀ bá ti bò ẹni tí bá ń pèpè lọ́sibí kí wọ́n sí ilẹ̀ mú sí ilẹ̀ arrahman ọlọ́wọ́ bìnrin sàtàlà ṣé ìtọ́lọ̀ ń fi rọ́pò ọkọ rẹ̀ tó fi táǹpù rẹ̀ òní ti fi ń pè pé kìí ṣe pọ́lẹ̀tọ̀ sókọ òun náà lẹ́nu nìkan tí ó ń pè ní rahmanu yamama mùsẹ́yìn náà lọ sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ nígbà wà sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ tán nígbà sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ tán sọ́kọ̀tà náà lọ́kọ̀ àtà àlàlàhù isman kọ́bì hàn alàlìsàn sọ̀rọ̀ sàrán alikadab àbí wàlúùlá kéètì mùsàlùmá rà kéètì rà mọ́nìyà mọ́mọ́ o ẹ máa pè ní mùsàlùmá kazab àdìbí ló sọ ní mùsàlùmá kazab ọlọ́run kọ́ pè ní kazab ọlọ́run wá ń gbọ́ra àmọ́nù pọ̀ mbẹ́ ọ wá sáàpù ẹ̀ wípé òkúrọ̀ ayé ọ̀run bó jẹ́ pé gbogbo kẹsìrì tẹ́lẹ̀ òkúrọ̀ nìyẹn ọlọ́run tó wá máa máa mú ti ní pé tún ọ torí pé ọlọ́run fúnra máa tó ń ti bẹ́ẹ̀ náà bí a tún ṣe yọ àdìpàtì láti kó níbi rọ̀ṣìn ọlọ́wọ́ bó ti kó kọ́ni sàṣàlám kò fi ràmán ní kókó rẹ̀. nà kí ló wáá fà? àwọn apákan náà wọn àfa wọn ní àwọn lárúbáwá wọn ò mọ arahman sọ̀rọ̀ wa wọlé ọ̀kan náà wọn àfa wa ti ń sọ̀rọ̀ yẹn ibn arabi ń bẹ́ẹ̀ nù wa alimaliki rahmanulahu ta'ala wọ́n ní kílẹ̀ kí ni ẹ̀rí àwọn. wọ́n lé ìtẹ̀wọ̀n fi sọ bẹ́ẹ̀ ni wípé ọlọ́run sọ́nu sọ́tù fúrukọ́ ni wípé wọ́n yìí dàkẹ́ àwọn sùdù lè rahman kọ́ọ̀lù wà hàn rahman ànáfẹ́ tá rahman. àwọn apá kan wa ni lá lábọ́ àmọ̀ rahman. ìǹtọ́ tí wọ́n bá pè yẹn ní kèfèrí alẹ́ lómi nínú àwọn mùsùlùmí yóò sì máa kan rẹ̀ pé wàláyé wàláyé òní ọ̀rẹ́ kan kọ́ náà ìbàjẹ́ ní tó kàkùn ní wípé kèé ṣe mùsùlùmí ní wàá máa wù lẹ́nu pé ah, kí ló náà ìlànà ń tẹ́ pé ntọ́ bàjẹ́ lára ẹ ti ba ogun fẹ́ ìkúnjẹ èèyàn tí ọ̀mẹ ntọ́ da ayé. òróró fọmẹ́ran. yá ayé alẹ́dí náà amànú ìnàmá mùsùlùkù nà nàjàtún. ṣé kí ló fọwọ́ ìwà wẹ̀ ni. alẹ́ ntí ọba ti mọ́ náà ẹgbẹ́ ni ọkàn rẹ̀ ọkàn abú wọ́n ní fọ́ọ́lẹ̀ mẹ́wàá. awakọ̀ wọ́n ní wàmí rahman daniel rahman apákan afa wa ni wọ́n mọ̀ nítorí pé kẹ́límà àrọ̀bíyà òní rahman wọ́n sì máa fi ń jẹ́ rahman wọ́n máa fi ìlú rahman. kí lè wá sáà tuntun yàmẹ́. ọlọ́ni wàhùn yẹ́kfùrú náà. بالرحمن وما وهم يكفرون بالرحمن الرحمن àti arrohim apá kan sọ̀rọ̀ àfáà ní nkankan náà túmọ̀ wọn ṣùgbọ́n kéèsì nkankan náà ìntà wà á fi gbé kọ́ìdà náà wà á fi gbé á wà ní arrohman kọ́ عام الفعل والرحيم بضده عام الاسم وخاص الفعل جماعة كليا نعم أو أبدا أو أبدا àdébùtúrò àwọn èèyàn kọ̀ọ̀kan jẹ́ ń kọ́ọ̀lù nígbà tá a lábẹ́rẹ́ tẹ̀ sí irú títí ustaz nípa ti sọ̀rọ̀ nípa ojúṣe ọkùnrin àti ìyàwó rẹ̀ múlẹ̀ ah, jáàmì gbogbo ìmọ̀ tó náà ni a padà dé bẹ́ẹ̀ nítorí tí ọkọ̀ ustaz nítorí lẹ́sọ̀ nǹkan tá a lè fẹ́nu àwọn obìnrin. ustaz bú láti pínkún kékeré kankan lọ́wọ́ bàtà bẹ̀rẹ̀ ìwà máa sọ gẹ́gẹ́ bí Abu Hayyan ti sọ wípé. نعم السميع كتاب الله إن له نعم السميع كتاب الله إن له حلاوة هي أحلى من جنى الضرب حلاوة هي أحلى من جنى الضرب حلاوة هي أحلى من جنى الضرب به فنون المعاني قد جمعنا فما فيه فنون المعاني قد جمعنا وما يفتن من عجب إلا إلى عجب يفتن من عجب إلا إلى عجب يفتن من عجب إلا إلى عجب أمر ونهي nahayun. amúrò wà nahayun. nahayun. wà amúfàálù wà máa ìbọ̀dún. amúrò wà nahayun. amúrò wà nahayun. wà amúfàálù wà máa ìbọ̀dún. wà hikimatun. wà hikimatun. wà hikimatun. wà hikimatun. àbùsọ̀hìlì kùtùbí. وحكمة أودئت في أفصح الكتب وحكمة نودعت في أفصح الكتب لطائف يجتليها لطائف ó níbi tó jó fún ní fún. Làtọ̀ ìfún. Làtọ̀ ìfún. Torúkọ ìfún yẹn jẹ́ ìfún. Làtọ̀ ìfún lè wí. Ọwọ́ ni làtọ̀ ìfún. Yẹ́ ti tẹ̀lé a kúlù di basọ̀rin. Làtọ̀ ìfún yẹ́ ti a kúlù di basọ̀rin. لطائف يجتليها كل ذي بصر لطائف يجتليها كل ذي بصر لطائف يجتليها كل ذي بصر لطائف يجتليها كل ذي بصر وروضة يجتليها كل ذي أدب وروضة يجتنيها كل ذي أدب وروضة يجتنيها كل ذي أدب نعم السمير نعم السمير أفاني سيبا بانيا لوم ìyìn jẹ́ pé jẹ́mbì kan ni o ìyìn náà kìlà ni o wọ́n wá rí pé kò sùn wọ́n wá ní pé kò fi sùn ó ní kùránì náà náà ló fẹ́ fi máa ṣàìsùn ni. ní ìmọ̀sẹ́mi. àwọn ní ẹni tó bá jẹ́ pé kùránì lọ jẹ́ ló gbóoru lójú rẹ̀ ó kú oríire. ní ìmọ̀sẹ́mi rúkìtà bàbá yìí nàdà wò. torí pé kùránì láwọn kẹ̀kẹ̀kẹ̀ kí ni tó ní. aláwa dán. a tún bẹnu ẹ̀. aláwa dán. Oye ń bẹnu ẹ̀. Aláwa dán. Gbogbo tí èèyàn lórí tí èèyàn fi máa ń lu ìtọ̀kọ́balẹ̀ حلاوة هي أحلى من جنى الضرب الضرب lọ́dọ̀ Lárúbáwá tí wọ́n ti fún fati tí wọ́n ti fún rọrin fatia oyin funfun ní ẹ̀sọ́ bẹ́ẹ̀ ẹ̀ǹgì gbọ́rọ̀gùn tí wọ́n ti á ní gbọ́rọ̀gùn kò ní ìdí sí fama wọ́n hmm. wulẹ̀ sọ pé sọ́ọ́fin hmm. no a máa ń pè ní àlà asanu la abuyadu alikọ̀líyàn asọ́ọ́fin ó ti kó gbòòrùn ma ó ti kó gbòòrùn ẹ̀nu ọwọ́ ní eh, àtúntí bẹ́nu kùránì. Mìjànà bọ̀rọ̀ bí. Ó gbọ́dọ̀ ju àtúntí bẹ́nu yìí funfun lọ. Aláwàtà ni ìyá àhálà. Mìjànà bọ̀rọ̀ bí. Kí ló ti orí bẹ́ẹ̀? Bí fùnúnù lè máa ní kọ́díjú mí nẹ́bà máa. Inú kùránì náà sọ pátá, wọ́n ti kọ́ ọ́nú ẹ̀. Bihi fununu limaani. Ìmọ̀ ìjìnlẹ̀. Lórí pé bó olílé ayé ṣe rí ṣe rogodo àti bó ló ṣe rí. bìnní ìfúnná lórí màá ní kọ́díjú mi náfà náà. bọ́ ọ bá lọ gbọ́ lárúbáwá tó o bá mọ kùránì irọ́ lọ gbọ́. bìnní ìfúnná lórí màá ní kọ́díjú mi náfà bọ́ ọ ní wípé àgbẹ̀niọ́ tó o lọ súnmọ́ wà fáwọn ó túnmọ̀ fún ọ. bìnní ìfúnná lórí màá ní kọ́díjú mi náfà náà. ní dọ́kọ̀ ni ó ti á mọ ìmọ̀ àtìlẹ̀ débi wípé kò sí ní ọ̀fẹ́ ìdẹ́wò mà ẹ kíní kan o gílóní o kíní kan o ẹ jíìnì o kíní kan o ẹrẹ́dídì o tó tó ń tó orí ọ̀sọ́ pátá inú kùránì náà lọ wà. ìbùnà lórí màá ní kọ́dídù mí láfàmà. bí wọ́n bá ní foundation làyé foundation ní ìbẹ̀rẹ̀ ẹ̀dá wa jàmí hadithi lẹ́dí akọ́jọ́mọ́ mùsùlùmọ́ bàbá bìsọ̀ yìí hadithi hussein حذيفة بن حسين رضي الله عنه أرضاه قال صلى الله عليه وسلم إذا مرت بالنطفة اثنتان وأربعون يوما tí lótúfà ń lo obìnrin tó bá ti lo forty two days ọlọ́wọ́ àrùn mọ̀lẹ́kà sí wọ́n wà ní ọlọ́ọ̀yà plan wọn ò tí ì fetí sí o gèdè dàgbà náà o níbi omi gbọ́dọ̀ wọ́n wà á ya ntí ọ̀jẹ̀ bẹ́ẹ̀ bọ́yá omi wọn ò pín méjì ìbejì ní kíní kan ní jẹ́jẹ́ bó ti jẹ́ wípé ńgbà tí wọ́n bá ya plan létí wọn tó máa ń lé blọọkù wọ́n wà á yà nù rẹ̀ gbogbo wọn tó bá jẹ́ òjẹ́ bíríkìlì yà wọ́n ti ṣáájú ẹ̀ sí rẹ̀ irú pàdé bá ti. bí funulu ni màá ní kọ́díjú mi náfa máa. kúrò àti sá wá ń sọ yìí báwa ti ń bọ̀ mú àyà kan bọ́nu àyà mi. يفتن من عجب إلا إلى عجب يفتن من عجب إلا إلى عجب bàbá tí ń bọ̀ nú ẹ̀mà kan ní ìsìn lọ́mọ bọ́ nú ẹ̀mà mi nínú gbogbo èdè pátápátá tí ń bẹ láyé yìí kò tí ì rọrùn rí kéèyàn sọ̀rọ̀ kalẹ̀ bọ́wọ́ jẹ́ pé gbọ́dọ̀ tó fi sọ̀rọ̀ nípa bá kọ́ sílẹ̀ báyìí tá a bá tó ka padà báyìí ìtumọ̀ tẹ́lẹ̀ yìí mú wa bá a ti ká yìí iná ni ó fún wa ọlọ́ni wàrọ̀ bàkà fàkàbír bír fàkàbír wà rọ́bàkà ẹ̀mọ̀ wò rọ́bàkà fàkàbír fàkàbír tó bá yẹn tá a bá gbé rọ̀ bá a lákàn yìí rẹ̀ ká lákàn ẹgbẹ́ sí rọ̀ bàkà fàkàbír fà. káàkúrọ̀ ọ lọ níbẹ̀rẹ̀ ó tó padà náà kò sí bẹ́ẹ̀ ni. nínú àwọn èèmọ̀ tí bẹ́ẹ̀ o àmọ̀rún máa ti ọlọ́run inú ẹ̀ tọ́jà pété èèyàn bá ti ṣe o ti gbọ́dọ̀ torí ibú. àmọ̀rọ̀ ń wà náà yó. mọ̀tẹ́. wà náà yó. ẹ ẹ ẹ wẹ̀ mọ̀ nù Qur'an àwọn ẹ̀sìn kan bẹ láyé lónìí tí ọ̀sára múnú ẹ̀. ee máa wúwo papọ̀ ni. bí ẹ bá rí pásọ ti mutí dáńdé bá tẹ mutí ni bí mi ò ń darí láàmú. òwúlẹ̀ màláàlì lọ́tọ̀. ọ̀làlù ọ̀làlì. Bẹ́ẹ̀ lọ́sán bẹ́ẹ̀ alimẹ́ṣu ilà jùmọ̀ àti alàlà àkùdá ẹ máa rìn lọ jí mọ́ gbogbo ẹ̀ láti bọ́bá kí náà jama ládà rẹ̀ bọ́bá dàkí ládà rẹ̀ bọ́bá tó ń lọ́rùn bá tó ń lè kí ọ tó nà ìsìláàmù ìwúdú gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú àlùfáàrí láti rẹ̀ bẹ̀rẹ̀ pé àmọ̀ràn. àmọ̀ràn wà náà yọ̀ wà mú sáà lò wà àmùbáálù àwọn ẹ̀mà nínú òwe tí e pé yóò gbé orí ọlọ́pọlọ gan yóò tún múlà kẹ́yẹ̀ yóò gbèdè ẹ̀mà ẹ̀mẹ́nà kọ̀ọ̀án. wà á máa ń ìdá tán. ọlọ́lẹ̀ tí bá ń pẹ̀lú mí ìtàkùn sí ọlọ́ọ̀ba kàbá sì kà fẹ́ ìlàlímà lìyàbìlì kọ̀ọ̀fà láàyè àbílàlá gbogbo ẹ̀ máa ń tó gbogbo ẹ̀ máa ń tó tó lẹ̀ kí ìdàkẹ́bí mọ́lọ́nu o ọrụ wa bẹ́ẹ̀ ya ó ní ẹni tí omi yọ báyìí lókè kọ̀ wá súnmọ́ omi ọ wá tẹ̀wọ́ báyìí. omi. omi omi tí ẹ tíjọ́ kú rèé ọba kú mbẹ sómi ọ̀dẹ̀ nù ẹ̀. wà Nínú Wà á mú wà á Ìdí ìyẹn lè gbà, ọ̀rọ̀ tí ìyẹn lè gbọ́, tún wá jílẹ̀ láàrin kí á náà gbogbo wà látà bá kí yóò kúlù mọ́ni àléyá fáàn. ọlọ́run tó sọ wípé kúlù ṣe ìnáhà àlìkùn ìlà wájà kò sí tí ó kú máa bọ́lọ́wọ́ bó sì wọ̀ ọ́kọ́ ní gbogbo nǹkan ní ọ̀tàn ìlà wájà kò sí ìfẹ́kàn téèyàn ó ṣe tí ó rí ládàá ń àyàfi tó bá torí ọlọ́run ṣe ìtumọ̀ kan àti ní ìfàfihàn ojú rẹ̀ ọlọ́pàá sọ tààlà. ìdí yẹn lè gbọ́ tí ó mí yẹn lẹ́nu báyìí ìlú ẹ̀kọ́ náà lò tó wà tó lè dín yẹn lẹ́la ni tó yàtọ̀ sọ̀rọ̀ kan àwa láyé sẹ́fìtì à ń lọ bìtẹ́ lára rárá àti òní ọgbọ́n òye tó kọjá àwọn tí wọ́n tún náà gbọ́ èdè yìí ẹ máa bá nínú alukur'an tọ́jọ́ wípé òun náà tó ní tí àtọ̀jẹ́ tí àti èdè inú rẹ̀ tó kún jù tó sì ní àyìnbọn yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀túnmá jẹ́wọ́n ti máa sọ lápẹ̀rẹ̀ nínú alukur'an ilé ẹ̀tì náà rí gbólóhùn ẹyọ kan tí yàtọ̀ ni ó sì máa yàtọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́ni umma wọn a máa pè ní generation umma ní abáyé. ẹwùgbọ àtàkùn sàǹgọ yìí ó ń ya. ní a gbogbo àwọn ànábì tí ti lọ náà gbogbo àtọ́jọ́ mùsùlùmí wọn àtàwọn ànábì wọn náà ó ń ní a ní a ìjọ gbogbo wa ọlọ́sàn kan sọ pé wà inna wahida ẹ má yà ó ìkan náà gbogbo yín ẹ má yà ó umma ìkan náà tí èèyàn bá ti wà lórí ìṣesí yìí torí ọ̀nà táwọn àtọ́rì wọn a máa tó pè ní umma ọlọ́ni máa bá wá kékeré táwọn òṣìṣẹ́ bá kékeré tán wọ́n máa pe iná wà jáde náà á bá màtí ojú ọ̀nà tá a bá bàbá ti alélé bá a sì ṣe máa tọ́ lọ́nu. wà iná àlà àtàrí wọ́n tó wá fún màrí àníbi ọba ti gbẹ́sẹ̀ làwọn náà ti gbẹ́sẹ̀ ibẹ̀ làwọn náà fẹsẹ̀ lè umma a máa túmọ̀ waqtun yasir min az-zaman wadhakara alladhina ja minhuma ba'da ummatin ana unabbi'ukum bita'wili farsilun wọ́n ti wá bí wọ́n ti ń sọ̀rọ̀ lọ tipẹ́tipẹ́ wadhakara alladhina ja minhuma èyí tí àbí Yusuf sọ fún náà méjèèjì wípé à ah, wọn sì gbàdá máa kọtí kọba o wọn ò ní í pa ìwọ níjọ tí ọ̀rọ̀ wa dàrú sí ọba náà lálà wọn ti ń farokúta ní oṣù àlàyé o wọn ti wọ́n sẹ̀tẹ̀rẹ̀ yẹn ní ẹ̀tí pẹ̀lú. وادكر الذين جاء منهما بعد أمة هذا وقت يصير تأتي بيري مشاورة تأتي فصل أنا أوه أنت كم بلوا بعد أمة نيت أمة التي لك وما ثم فيو أنت تجد قدام تكبر الله تعالى وما في أمة إن إبراهيم كان أمة àwọn àfa àtún wá ayọ ìmọ̀nù àyà náà wípé gbogbo bí kíbi téèyàn bá ti wà láyé tí bá ti ń ṣe tọ́lọ́ kìí ṣe yọkan kìí ṣe bọ́ bàbá tí ìgbà fọ́ọ̀mù ọ̀sẹ̀ sí wà láì kìí ṣe yọkan kéèyàn ọ̀dẹ́ wà gbogbo nàìjíríà kó jẹ́ pọ̀ nìkan lọ́wọ́ lórí kọ́lá lọ́kọ́lá rẹ̀ sólù lórí ẹyọ gbólóhùn ẹyọ kan náà nù o. bákan náà banana lọ́dọ̀ lábáwá lápẹ̀rẹ̀ ìmọ̀ túmọ̀ ká anumula àmọ̀ túmọ̀ gbogbo òkà yìí lọ́wọ́ pàtó ẹgbẹ́ dábàá bẹ́ẹ̀ ṣe zikiru àparí ìlú bá jẹ kàtẹ́ kéé sórí ọwọ́ láì dé gbogbo ọba ìlà dé kílẹ̀ rí wa jẹ́ àmì hadithi àmọ́rọ̀ ibnu ruwayba lọ́dọ̀ riwaya mi àmì àmọ́ túmọ̀ rẹ̀ ní ruwayba wọn ò ní ṣe scott hamza ti ń wa o wàhálà hadith مخرج في الصحيح عندما مسلم رحمه الله تعالى عندما رأى بشر بن مروان على المنبر كان يخطب فيجعل فيرفع يديه ọjọ́ بإذن الله الواحد القهار آتو إيه، لا إله إلا الله آتو لي تنجو ميجو ibi tí mo ti ogun ẹyọ عمار بن كنيو رويبة والحديث مخرج في السيدة الإمام مسلم عندما رأى من بشر بن مروان على المنبر يخطب فكان يرفع يديه ليش العقل الله أقرب الله تعالى طبعا دي جو جمجو بإذن الليل الواحد الكهار لكن رؤوس الأقلام تفهم فدع بإذن الله تعالى جو جمجو آتي كله أعوذ الشيطان الرجيم أتي بسم الله الرحمن يا الرحيم bóun ni ẹ ṣe papọ̀ bóun ni ẹ ṣe yàtọ̀. Nàám àwọn àmọ́kínú ń wo àwọn kẹ̀kẹ́ wo lọ́tẹ̀lẹ̀ sí àwọn la ilaha lápẹ̀rẹ̀ jọ́ọ̀bù náà ní ọ̀sán ẹ̀ ẹ̀ ọ̀nà pé bí ẹ̀ mẹ́rin wáyé fún bá ń pàdé bíkínì ẹ̀dígbé ẹ̀dí wọn ẹ̀dí nígbà tí sọ̀rọ̀ wọn máa gbé lè fún wọn máa gbó bọ̀ wọn yà ọdún òun yẹn kò ní tébùlù. láyé ayé bàbá ẹ ẹ ẹ ẹ ẹ ẹ jẹ́ wọn lọ lórí ẹ̀ tí wọ́n máa gbó. alihamudulilayi wọn fà báyìí ọpẹ́ nìkan ọba tó ti wá ní mùsùlùmí atọrọ àdìgbò ìkẹ ọlọ́ọ̀bà ti gẹ̀rẹ́ fún àṣà sálám ẹ̀ tọ́lọ́ba láti bàmọ́jẹ́ rọ́ àmọ́ fún wa ní ìjẹjọ àṣàdéhùn fún wa wípé a ní nǹkan kékeré kan tá a fẹ́ ṣe but qaddar Allah wa ma sha'a fa'al bọ́bá sì wà lè sọ pé qaddar Allah wa ma fa'a sha'a wa ma fa'a wa ma sha'a fa'al ojú méjì náà lè gbà wí. níjẹjọ yẹn sí òní lọ́la pàtà ala kátàkà tó ń gbé tó ti wá gbé gbogbo bàtí bàtí ọba tó yẹ kí ló sáwọn àjọ kan ìmọ̀ ni ó mú kú láàrin wọn. ojú kan nìyẹn bákan náà alukur'an àtúwárí wípé mùsùlùmí fàkírù ní sọ́dọ̀ gbogbo gbà aláìní ni. èèyàn atúwà máa ní màmú bá mi tí ó ti sàbí orí ibú fún kọlọ̀ ń sọ wa ń bẹ̀. kí lè rí wa ọlọ́run ní falamma ja'atum rusulun bil bayyinat farihu bima indahum min al-'ilm ó sì bá tuma fún farihu bima indahum min al-'ilm. lábẹ́ gbogbo gbà. bá a ti gbọ́ ibi àwọn ọdún ìṣẹ̀tọ́ náà jíìmù bẹ́ẹ̀ láàmú gbé débi bísúnlẹ̀ rọ̀mọ́nà rahim tábà ti ń wàsọ̀ kó mi aburú láàmú sọ̀rọ̀ kọ́lọ̀ òfin dáadáa sọ́dọ̀ wa. jọ̀mọ́ mo fẹ́ kí a fi ẹ̀mí pé. wípé ọmọ ìyá ni á ní tọ́jú hàn síra wa fi zawahir ọlọ́dẹ kí kọ̀rọ̀ náà o Allah nítorí wípé ọmọ ìyá tí mo mí yẹn kẹ́límà yẹn wò fi ṣe èyí ma fi sáwàdà ọmọ ìyá bọ́ọ̀bà ní pé bẹ́ẹ̀ má pè bẹ́ẹ̀ nítorí ọlọ́run sọ́nà ni pé kò sí ọmọ ìyẹ orí ahọ́n nínú alukur'an ìsúwájú pẹ̀lú àlámọ́rí yẹn ni wípé àwọn tí wọ́n bá lè dákí ń kà nù wá tí wọ́n fún àlè dákí ń kà kí ẹsẹ̀ pé mo fẹ́ gbà lọ fẹ́ tó lè kà kí tí ó sì yí. àkànní ìdìyàn bíi twenty àkànní kùtẹ̀ yìí bá ti kọ̀ọ̀kan tọ́jọ́ wípé azikaru gbani bi sara salam tuni a ma sọ ni bẹ nọri insha allahu ta'ala tọnọ ma fi sọ wa ko n bi àwọn aburú so eléyìí lẹ́gbẹ̀ kan lẹ́gbẹ̀ kejì ustaadu wa ti wọn bẹ ní ẹ owó tún mi wọn bada idi mina rahman tọnọ yọ nga tán pé kí n sọ̀rọ̀ lórí mi kò yẹ kí n wó jókòó kalẹ̀ báyìí kí n wá máa sọ̀rọ̀ àwọn náà ní ṣe wà lùfáà bẹ́ẹ̀ sars mikael tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ adáwa mí nà lámọ̀ wọn wọ́n jẹ́ bàbá fún wa wọ́n jẹ́ àáfàá fún wa ní gbogbo ọ̀nà tí a bá ní nǹkan kan bàbá jàǹkan bàbá pẹ́trọ̀ á ní akọ mi. sábà tìlà má dùn kọjá àtẹ̀sáàmù á ní amáàkì wé wa. ní ọlẹ́nu gbọ̀ngbọ̀nrẹ́ kí bá ti ní ẹ̀ bọ́sà ṣe yí ọmọ náà nù gbọ̀ngbọ̀n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìmọye ìgbà ni ti bá wájú ọkọ̀ já yìí. wàlíláì rahmat tó wá jẹ́ ntutu kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ní máàdì kó tó di wípé wọ́n lọ láti lọ́ọ́ rí Madina sáré dákẹ́ sí. lẹ́yìn ọ̀rẹ́ kó tó di wípé ọlọ́run olùkùkù sójú ọ̀nà ọlọ́run ọba fún sọ̀rọ̀díyà náà ala manhaji rasulillahi sallallahu alayhi wa sallam lórí pé ọlọ́run wí báyìí ànàbí wí báyìí ní ìpè wòye sáfẹ́ ẹgbẹ́ ni ọ̀jọ̀ pọ̀lọpọ̀ ọmọ wọn wàláyé wòye sáfẹ́ ẹlẹgbẹ́ bọ́lọ̀ ẹlẹgbẹ́ ó ti yẹ kó yé wa àpọ̀lọpọ̀ ni máa wò pé àwọn wa mọ̀ wọn ní ìpè wòye sáfẹ́ ẹlẹgbẹ́ wàláhì lẹ́dí láìlá ilá huwa wàláhì lẹ́dí wa ilá huwa àwa máàdù nígbà wọ́n èyí agan ùsàzọ́ sọ fún wa pé nígbà tí èyí bí tí ọ̀jẹ̀ yóò máa ọmọ akọ́ tí wùmí ọ̀wá ṣé mi wàláhì èyí ti ọ̀rọ̀ tí kí èyí tẹ̀. so ẹ̀ eh, barnaamiju ṣe bá ni ó ṣùgbọ́n wọ́n tún wá jẹ́wẹ́jọ inṣàlá bẹ́ẹ̀ pé wọ́n bá ti sọ̀rọ̀ ní wọ́n bá díẹ̀ náà tí wọ́n ti tẹ́kínlẹ̀ tán ó yà so ah so jamaa a ní wọ́n fún wa ní nǹkan kan sẹ́ńgbọ́ láti ọ́fíìsì mufti gbogbo sọ̀rọ̀díyà mufti ẹ̀jẹ̀ ń pè mufti ni wípé ọ̀rọ̀ ẹ̀kẹ́ dáàbò tí èyí tí ọ̀dà bí ọ̀rọ̀ ti wá ń bì ṣe pẹ́ tó tó tó dá sí àtẹ̀ntí ò tó dá sí kọ́dà lágboolé ibòmíì rámọ́tí kan wé káfù làtẹ̀ àníyàn ń pè kéde ẹ̀ẹ́dìmọ̀lẹ́bù eré náà ti pé ọmọ kọ̀ǹdọ̀ tí fi ń débìlà yìí náà ṣe pé ẹ àfa àfa náà ní ládùúgbò tiẹ̀ náà àwọn àfa àfa ṣé máa sọ pé àfa òun ni mo fi.